أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أدقى فوالله وبعلانه جلوه àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwa àgbà annabi muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá kọmọ bá nábi láti àwọn ará lè láti àwọn sọ̀hábà rẹ̀ àmìdọ́lọ́wọ́ bá wa àtàwọn alfáwa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánà ìwà kú láyàtàlùkìyàmà òní tó ń jẹ́ orúkọ kàdílógún oṣù Ramadan 1447 lẹ́yìn bí ránà Muhammad sallallahu alaihi wasallam láti gbòrò Mákà lọ sí Madina an bá jùkú tafsir wà lọ ní markaz wa markaz Umar bin al-Khattab al-Islamic adnainbai sura ta bẹ̀rẹ̀ ní òní náà ní sókè hajj suratul hajj ṣúra náà bẹ̀rẹ̀ nípa ìròyìn ọjọ́ gbíndẹ̀ kíyàmà àwọn ewu bẹ̀ àwọn wàhálà bẹ̀ ọlọ́mọsá àṣọ́bí wàhálà bẹ̀ ọlọ́ba rọ́n bismillahir rahmanir rahim ya ayyuhan nasu taqu rabbakum a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله سبحانه وتعالى يروي يجوب عند القيامة فقيا أيها الناس ọlọ́run nínú pé ayé ènìyàn mùsùlùmí àti ìlàípèsè mùsùlùmí dákun rọ̀bákùn ẹ máa páyọ̀ ọlọ́run ọba tó bí ayé tó ní tí ń tọ́jú yín inna zalzalati as-sa'ati shay'un 'azim dájúdájú mímí ọjọ́ ọ̀gbẹ́lẹ̀ alkiyama mímí tí alkilẹ̀ omi yóò alkiyama èyí nǹkan ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ pé ó rí gbogbo abiyama tí ń fọmọ ìlọ́yìn yóò máa ju ọmọ tí fúlọ́ràn lọ́wọ́ alábá débẹ̀ obìnrin ẹrù báwọn màmá wa wọ́n ti nífẹ̀ẹ́ wa tó àmọ́ nípa ẹ̀rù jọ́nà obìnrin tí ń fọmọ lọ́yìn yóò sì máa ju ọmọ rẹ̀ lẹ̀ wọ́tọ́dọ̀ akóló zaati amílẹ̀ amílẹ̀ gbogbo ẹjọ́ lóyún yóò máa bí oyún rẹ̀ kọba àti oyún ọjọ́ kan kọba àyè oṣù kan gbogbo tọrọ náà ka sùkọ́ra ọwọ́ ara wọn yìí tó máa para gadi wọ́n máa hun ọwọ́ ọtí ọmọ ọmọbi sùkọ́ra kí ló mú tí yóò mú tí yóò wọ́lá kí na azábàlá ìṣẹ̀dẹ̀dẹ̀ ìyá ọlọ́wọ́ bá lórí kókó jọ́nà ọlọ́mọ sí àjẹwọ́ jọ́nà ọlọ́ọ̀bà mọ́mọ́ wa sí ìdá Aisha radiyallahu anha nígbà tí ń bèèrè lọ́wọ́ ànẹ́bí sẹ́lá ń pọ̀ jọ́nà àtẹ́lẹ́bí ni a ah, gbogbo èyí dìde wọn òjò náà ìyá wa ní yá Rasulullah àtọkùnrin àtobìnrin awàwà àwọn òwò a máa wúra wa anábì ní Aisha Siddiqa bínta Siddiq wàhálà àjọ náà ó ju kọmọkọ́bìnrin lójú ó ti àbọ́kùnrin lójú pé lójú ẹ̀ ọlọ́mọdé àríwá láàjọ náà ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìlọ́lá kí ní àbábà láì ìyá ọlọ́run ọba tó lè kókó ní gbogbo àwọn ẹni ibi ọlọ́run mọ́ síwáyé ní àjọ náà ọlọ́run ọba ọlá Qur'anul Karim náà ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير ومن الناس من يجادل في الله غير علم أور الأمينية يوم سنفنفع nípa ọlọ́run ọba láì nímà bí ọ̀gbẹ́ni ìsẹ́báyé ìdìmọ̀ gbọ́dí sọ توحيد الربوبية توحيد الأسماء والصفات توحيد الألوهية كتير أي مكان يقول الله في الدلاء قرآن الله في طريق قرآن توحيد ما يتعي الله في الدلاء قرآن الله في طريق قرآن الله في مفتي لا يباتتم إن لله وإنا إليه راجعون أي مكان ومن الناس آل ومنيا

alhamdulillahi rabbil alamin ibi rabbi ní ọdí rububiya mọ́tálá gbogbo ẹ̀dá arrahman arrahim asma wa sifat ìròyìn sísọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run máàlìkì yawmiddin ìbádọ́gbò náà lọ bá jọ alkiyama gbogbo àwọn tó ń jọba gbogbo wọn ni wọ́n ká ọba kó lọ́dọ̀ wọn iyyaka na'budu wa iyyaka nasta'in tawhidul uluhiyyah ayé òbòdéyà yẹ̀rẹ́ nìkan láwọn máa jọ́sìn fún tọ̀rí ọlọ́run nìkan ọlọ́run nìkan láwọn máa jọ́sìn fún wọ iye akẹ́lẹ̀ sàáyìn ọ̀dọ̀ ọwọ́ nìkan láwọn máa tẹ́wọ́ àdúrà fọ́ídé olùhíyà nù ọlọ́run wa parí Qur'an bọ́lùsọ́tù nas kólà ọ̀hún bí rọ́bì nas rọ́bì alamin ọlọ́run bí rọ́bì nas ọlọ́run sọ mi ènìyàn lẹ́sà ọwọ́ nù alamin ọlọ́run wa gbé ملك الناس الله صفة أسماء وصفاته إله الناس ألوهية بإله إله إله بإله الناس أبي تجمع مكان أبي جالس مفتي لا يبانو لا مكان الله ومن الناس الله يقول فوا وقول جمع فوا من يجادل في الله بغير علم يوم هسين فانقر الله بلاي لمن قاله ويتبع كل شيطان مريض يوم تلي بو شيطان ومين شيطان وعدمين يوم تلي فنون كتب عليه أنه من تولاه وعسسه أكمل شيطان للبقبة بمولاره فإنه يدله يصنه وفا بقبع وانتون سبا بقبع وانتون سبرع بقبع وانتون شرك شيطان وانتلي الله وبا ما صوان الله ويهدي إلى عذاب السعير yọ́ máa fà á lọ ni yọ́ máa mú lọ síbi ìyá kíni ìyà tó gbóná ọlọ́run mọ́ tiwa lẹ́nu ìyà ọlọ́run ní kíni. yá أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ۖ ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور الله أكبر الله أكبر الله والله الله آية ó tó ní ààyè àṣẹ pé gbogbo èèyàn pàápàá jùlọ lásìkò tí wà tẹ́ẹ̀kọ́ gba islam ààyè ìròyìn bí wọ́n ti dá àwọn ẹ̀dẹ́ ènìyàn gbogbo àwọn instrument sáàlù lónìí àwọn ultrasound ni àwọn x-ray machines ni àwọn gbogbo jáàmà sáàlù lónìí kò sí ìdáyé gbàtàrà ààyè ìsọ̀kalẹ̀ ààyè wọn sọ̀kalẹ̀ pé kí ni ìyá ayéwà náà su ọlọ́run ọba ní ayé ènìyàn إن كنتم في ريب من البعث كابا في ملك عجل مثل مدي آريني مثل مدي فإنا خلقناكم من تراب أولا عدى لا تنوي لسه لا تنوي ثم من نطفة ليلة لا ترى ما هي أوا يعطى أنا تعطى بيه ثم من علق ليلة أواعي صعطى يدي الجديدي ثم من مضغة لين بيدي ما باتي لا إله إلا الله مخلقة لطادا وغير مخلقة تأتي عمر رسول العربية قلنا ولا سليم نبين لكم كلبة سلاي ونكر في الأرآل ما نشاء أي تبا هو أنه تبقى بمنيا أجكم هو أنه أفلقيا ìtàbá fẹ́ ìtàbá fẹ́ á ní kọ wáyé bẹ́ẹ̀ ma na ṣa ilá ajalin àdúgbò ah, ọlọ́pàá fi wọ́n mọ́ ìsìláàmù ọlọ́pàá mú tó bá wọn kan láàárọ̀ ìpé gbogbo wa láyẹ kama mọ̀rí sí na Umar bin Khattab radiyallahu anhu pàápàá jùlọ àwa Áfíríkà wa dúdú torí ànábì Muhammad sallallahu alaihi wa sallam mọ́ tó lọ́mọ tó fi rán kó sì mọ̀ pé yóò jíṣẹ́ dópin Jaziratul Arab Arabian Peninsula náà lọ́ nígbà tó kú tán sẹ́dínà Abubakar lọ bọ́sọ́rọ̀ yìí nígbà sẹ́dínà Abubakar bọ́sọ́rọ̀ yìí wàhálà tó yẹ ó kojú sẹ́dínà Abubakar ń jọ́lá kò sí kí Islam ọ̀fẹ́ sí lọ títí àmọ́ àwọn tó fẹ́ sí rí dá àwọn tí wọ́n fẹ́ kó nu àgbo Islam tó wà Muhammad tá torí ẹ̀sẹ̀ Islam náà ló ti kú yẹn táwọn ṣe Islam náà sẹ́dínà Abubakar ní ara o àwọn tó bẹ́ẹ̀ máa dé zakaku sẹ́dínà Abubakar ara o nkata alwaayi wa sàmmadéyìn àyẹ̀ńkóso àná hayón gbogbo tiwa àwọn ìjọ́sẹ̀ rí dá àwọn ọmọrùn kàtọ́ gbogbo wọn ni wọ́n gbogbo àjá ah, kí wọ́n lè àìsẹ̀ rẹ̀ bà níbi iṣẹ́ kú ni mọ́tò já rárá ìkàtà alwáyì wáyì ti kọ́t wọ́tán madina ẹ̀sìn ti pé àyẹ́kùsù àdà ayùn ní olè wà láyé kí ẹ sì máa dínkù kí lè máa wòrán ara ọ̀ tí bá kú tán tó bá fẹ́ dínkù àmọ́ gbọ́n wà láyé ara ọ̀ nígbàtí wá kan Umar ma Khattab radiyallahu annabi Muhammad sallallahu alaihi wasallam ó ń sàlàyé fún anú Bukhari gba pé òun fa omi kànga ó bomi àmọ́kùnkùn nígbàtí wáyá Abubakar débẹ̀ òun náà du agbá fa òun náà gbìyànjú níwọ̀n bá tiẹ̀ Umar dé tó du agbá kànga yẹn síbẹ̀ bẹ́ẹ̀ ni islam nù níwà ní ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala láti Umar ọmọ Khattab islam wọ áfíríkà ti wà yìí islam wọ áfíríkà láyé Nàjàsí tí àwọn Sayyidina Ja'far tí wọ́n sọ fún adùn suratul Al-Imran tí wọ́n wá sí áfíríkà àmọ́ wọ́n sáwá gbà náà ni lọ́fàá gbogbo mùsùlùmí dọ́gbẹ́ african aláti nífẹ̀ẹ́ ọmọ ìyàtọ̀ ó di eyín ọlọ́run ọba wa wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ wà sínú islam àmọ́dé yẹn bá jẹ́ tó bá nírò òdú dáadáa tọ́lọ̀ gbogbo ọ̀sẹ̀ mẹ́nà tó bá àwọn dáadáa yóò mọ̀ pé إلى عجل مسمى فهو أتاوت عما قببوره سيدنا عبد الله بن مسعود مسعود نبع ديتوا حديثه عليك بأنه نووي ẹwọ bó bẹ̀rẹ̀ àdíkì ẹ̀rí pé ìmọ̀ ńlá lọ́fẹ́ kọ́ wa gbogbo àwọn àdíjẹ pé sẹ̀mí tó rasulullahi sallallahu alaihi wasallam àti nàbí sallallahu alaihi wasallam àti ọgbẹ̀dọ̀ ní àdáfẹ́nà rasulullahi sallallahu المسجد olóbi àti ìṣẹ́gbẹ́ rẹ̀ báyẹ̀ oníwọ̀n wọ́n sọ́ádùkú almasduk inna àádákùn yójúmọ̀ kálùkù fi bátìní omi àrùbá iná yóò mọ̀ lọ́tfà ẹni kọ̀ọ̀kan yí ọlọ́wọ́ máa ṣe àkójọ ẹ̀ bẹ́ẹ̀ inú kùn yẹ àrùhámù yẹ the first forty days lọ́tfà yóò wà ní àtọ̀ ó mọ̀ iṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ mọ̀ lórí ẹ̀ ọlọ́wọ́ tó kù iṣẹ́ lórí ẹ̀ tó mọ̀ yẹ kúnnù alákatá lẹ́yìn ogójì ọjọ́ mi yóò tó wá di ẹ̀jẹ̀ dídì mo ń sọ fún alẹ́ kan pé gbogbo gbàtẹ́lẹ̀bí sọ̀rọ̀ yìí kò sí gbogbo àwọn ultrasound àwọn technology engines wọ́n yìí kò sí ẹ̀rọ àwò lónìí ṣẹba tóbìnrin bá lóyún ìlà àmàdúpẹ́lọ́ ọlọ́wọ́ bá tó fi wá mọ́nà ìsìlámù alhamdulillah alladhi hadana tí ọ̀pọ̀lọ̀ ti àbájú mọ́nà láàrin 40 days ní yóò wá kó ní ẹ̀tọ̀ yẹn yóò wá di ẹ̀jẹ̀ dídì alaka fún mọ́ ẹ̀kọ́ ní mọ́ ìgbẹ́ta mẹ́sìlò lẹ́yìn 40 days ní yóò wá tó wá di ẹ̀ràn bá sí mọ́dúgà ẹ̀rà wo ultrasound gbogbo ẹ̀rọ lónìí tí máa ń wo tẹ̀lé bí àtọ̀ tí ń tẹ̀lé bí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ dédé 40 days kọ̀sọ́kọ́ 39 days kọ̀sọ́kọ́ 80 days ọgbẹ́ àgbègbè tẹ́lẹ̀bí pé láì sí àwọn síkọ̀ ẹkùn náà àgbà Islam mo jíza olójúlé ìlọ bàbá ìyá ẹgbà Islam ẹgbà wà jẹ́nà papọ̀ gbogbo aláyé lọ jẹ́nà inṣàlá kò sẹ́n tí ó láyé lọ jẹ́nà ọlọ́run mọ́ta ti gbogbo ọlọ́ ثم لتبلغوا أشدكم لين الله وما دعينا وأديكم أديكم لا إله إلا الله الله باتبي لبا الله باتبي لبا tí bá yẹ pé àwa náà ń súnmọ́ àwọn ìyàwó wa à ń rí àtọ̀ tí ń di ẹran bá tàbí ẹlòmíì tó bá ní ara àyà tó jáde ní ògbé àyà kékeré lọ́wọ́ jáde lára òun tó tó báyìí ó ní ìwà bẹ́ẹ̀ lọ́nà ti fi rẹ̀ yìí ọ̀dọ̀ bá subhanahu wa ta'ala ó ní omi ń kún mọ̀yìn tó wọ́n fẹ́ ẹlòmíì ẹgbẹ̀mí ẹ̀ lágbà kékeré ni omi ń kún mọ̀yìn rọ́dọ̀ ilẹ̀ arúgbẹ̀rẹ̀ ọmọ ẹlòmíì yóò di àgbàlagbà yóò di àgbàlagbà yóò di àgbàlagbà tí yóò di mọ́dúgbàlagbà ìkéyìí láyẹ̀mú bá dá ẹnu iṣẹ́ à bí ẹ ti kò mọ̀ nǹkan mìíràn ọ̀tọ̀nijẹ́ máa sọ ọ̀tọ̀nijẹ́ máa sọ alọ́ tí àfáà wa kan ní Kánò ọ̀gá wa kan mọ́tò kára gbé lọ ó ti lorú ẹ̀rí ó ti lorú mọ́tò yẹn rí ọ̀gá yẹn fi ń lọ bí 90 years nígbà náà ọlọ́jọ́ mi ti wá lọ́gbọ́n látàrí dáadáa wọ́n ní mt mọ́tò tó gbéra mọ́tò ń kọ́ ló gbé wáyé ni wọ́n ó ti lorú ẹ̀rí ni mo ní àtẹ̀mí lélẹ́yìí tèmi lélẹ́yìí lẹ́tìkà tó ń gbé wa nígbà tó tún ṣetán tó tún sì wá jáde mt mo ní mọ́tò mi lélẹ́yìí mọ́tò mi lọ mọ́tò yìí òun kọ́ mọ́tò fà mọ́tò yìí kọ́ mọ́tò náà lorú ẹ̀rí àmọ́tò yìí kọ́ lélẹ́yìí أولي كنما كما ليما ليما وترى الأرض معها إلى أهاملة أين تأتي قالوا نجي بسي بي تأتي نجي نقع عجل بي أين هو إلى تتبدي كولة تتبدي فإذا نزلنا عليها ماء أو تبارو مسي تبارو جسي اهتزت يقرد وربت يوعى مربنا دي وأنبتت من كل كل zẹ́wọ̀dì bàyẹ́dẹ́ yóò àmà mú jáde àwọn gbogbo nǹkan lákọlábò nígbà tí la ilaha illallah nígbà táwọn àyà ń sọ̀kalẹ̀ tálẹ́bí sọ pé àwọn àforíkò àbọ̀ àkọlábò wà bẹ̀ àwọn alárúbá sọ pé àlọ́mà yìí jẹ́ kọ̀mọ̀dé ń sọ gbóò ní koríko lè ní àkọlábò ẹlòmí ò gan ọ̀gbàdì sí àtàtúwà sí sáyìn yọ́mọ̀ pé they are self

وأن الساعة آتية لا ريب فيها لينا يقول يو القيامة ينبو وما سوى كفاو يقول يو بعض ما راكا يقول يو هذا كوي تين يبا جي تين كو بالي كو مالي قال لي واو ولي الله أبا سبحانه وتعالى أتي الملائكة كدر الملائكة كدر توفاكم ملك الموت الذي وكل بكم olùkọ́lù sọ fún wọn ètò wọ̀ fún màláìkà kúta aláti yìí yóò mú yìí ó di wa yóò mú yìí kò sí èméjì ń bẹ inú àwọn Israiliyat ó máa sọ fún wa inú àwọn Israiliyat bíbí láì Musa alayhi salatu wa salam tó ń lọ ẹyẹ ti lọ kò dárú ẹyẹ náà mà kò tí ìrìn jìnnà pọ̀ jù lọ bá rí ọ̀pọ̀lọpọ̀ tí ń fò ń gbára jìnnà tí ń fò tó bá sálámà sí Musa wà ní kún sàlám onídàkùn ṣẹlá mi rẹ̀ yẹ kan ó ní mo rí kó dáwọ́ fẹ́ yẹ̀rẹ̀ lójú mo báyìí rí tí ah, ò sí ń lè ní ìwọ ń láńkúláńkú yọ tó fòdó pé ebi tí mo wọ̀ yìí báyìí gan ìfẹ́ ìfẹ́ rí ma Allahu Akbar Allahu Akbar ló bá lọ ní wọn bá tiẹ̀ lọ ó bá rí arákùnrin kan tó gun ẹṣin tí ń sáré pẹ̀lú ẹṣin rẹ̀ pẹ̀lú ọkọ̀ lọ́wọ́ rẹ̀ tí ń sáré pẹ̀lú ọkọ̀ rẹ̀ tipátipá ló fi dá musa lóhùn sálámà rẹ̀ ó bá lọ nígbà tí musa déwájú ọlọ́wọ́ bá mi subhanahu wa ta'ala ń bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ fún wọn lónìí wọn mo rí ènìyàn lónìí ọlọ́run kí ló rí ó lé ẹyẹ kan ni mo rí tó fò tó ń fò tó ń fò lọ tí ń fò lọ ó bẹ̀rẹ̀ fi ìyẹ̀rẹ̀ gbá mi báyìí kí n wò lẹ́yìn báyìí ìgbàlú ẹyẹ náà tó wá sí nílé mọ̀tòdó mo á rí ọ̀pọ̀ lọ tí ń fò láńkú láńkú ó wá ní ẹyẹ ló ń lé ẹyẹ ló ń lé alìbẹ̀rẹ̀ sà ó wá rí ẹnìkan tó gun ẹsẹ̀ tó mú ọkọ̀ lọ́wọ́ tó tó náà tẹ̀lé tipátipá ló fi dáhùn sọ́lá mọ̀ wọn ni Musa nítorí ní ojúmọ́ lélẹ́ yòókè ṣe ń kẹ́ ìmá nítorí ní ojúmọ́ ni ó ní àmì orílẹ̀ èrí ọlọ́run bá mi ó ọlọ́run ni èso orí ẹ̀yẹ ilé ayé nù ilé ayé nù ilé ayé nù ẹwọ nǹkan tí wọ́n ní ọba ń sọ ọdọ́ ó ń dínà ipò wọn sọ àmọ́ ẹni tí wọ́n pẹ́ AI náà lẹ́gbẹ̀ẹ́ náà ni ó rí fọ́ọ̀mù pé táwọn máa ń lè kankan máa tó ń jáde sinus school àwọn lè máa tó wọn sójà òun náà ní kò di ọ́fíìsà máa tó ń di ọ́fíìsà òun náà ní kò di mínísà òun di vice president bẹ́ẹ̀ ó di ọmọ yẹn lábàlì ó ní gbogbo ẹ̀ náà àwọn gbogbo àwọn máa lè náà àwọn akólójọ àwọn akómọ́tò lọ ó ní gbogbo ẹ̀ ilé ayé náà làwọn fi sí wọ́n àdúrà ní sọ pé sọ wọ́n bá wọ́n sọjọ́ kọ́gbà ìṣẹ́ kọgbà islam a máa kọjú ojúmọ́ sínú gbẹgbẹgbẹ olùwọláwọ yá àbí ìlànà ìṣẹ́ àìlà sọ̀rọ̀tọ̀ ọlọ́ọ̀bá lè fi mọ̀nà ó ní wa ọlọ́ọ̀bá mọ́sá àti gbogbo wa mọ̀nà ọlọ́ọ̀bá ó ní akóna agbo islam láíláí ọwá ní àwọn orí sẹ̀kínà àwọn ilé ẹ̀kọ́ lọ́wọ́ àwọn ènìyàn ẹgbọ́ attention please bisikirila kẹ́ máa ti tọ́lọ́wọ́ bá kẹ́ máa kírun ó ní wàkíbi sọ́lá tẹ̀lé zikiri kẹ́ máa kírun láti rí ìrìnàjò lọ́ba ala bisikirila ìtẹ̀tìmá inú kòló ọ̀bẹ lọ́kọ́ fi balẹ̀ ọlọ́dà fọkàn ìsìnkẹ́ ló pẹ̀lú ẹ̀gbádùn ní kọlu comfort ọlọ́run ni zalika bi anna Allaha huwal haqq ilé ẹjọ́kọ́rọ̀ yóò jẹ́ jẹ́ ọlọ́run ti bá yí sọ̀rọ̀ oní ẹlọ́bọ̀ òdodo wa anna yuriyu al-mawta náà olóòlì di àwọn òkú dìde wa annahu ala القيامة انبواو لا ريب فيه لا ريب فيها قسية ندين به قسية ندين وأن الله يبعث من في القبور gbogbo àánú sàárì lọ́lọ́wọ́ dìde gbogbo àánú sàárì lọ́lọ́wọ́ dìde ọlọ́run jáde dáadáa ọlọ́run ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق نعم ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد من الناس رجل عليه عليك في النومينيا يعني؟ na yujadil fillahi bi ghairi ilmi yóò máa fi fanfa ń pọ̀rọ̀ ọlọ́ọ̀ba jẹ́ni ọmọ ọdún orí kò sí kò sí nǹkan jẹ́ta òfin dìrò bòbí ya kò sí nǹkan jẹ́ta òfin dìrò lòhí ya kò sí nǹkan jẹ́ta òfin àti máa sifat bi ghairi ilmi wala huda láì sí tọ̀sọ́nà kankan wala kitabin munir kò ní tọ́ka sí tíra kan tó ní malẹ̀ nù kò sí yọ́ka máa sọ pẹ̀lú fẹ́lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala má sí wá ní ẹni ẹ̀kọ́ ọlọ́ni láòfin dúníyà àkẹ́zì àbùkù ọkàláyé àbùkù náà ní kàwọn ọlọ́ọ̀bá ní wọn lòzíkò yawm al-qiyamati azab al-mahariq àwọn àníkú máa jẹ ìyà iná gbóná lálùkìyàmà ìyà iná gbóná wọ́n jẹ gbogbo àwọn tó máa gba ìsìlámù gbọ́ gbogbo àwọn tó máa gba àwọn tàwíìdì ذلك بما كلمت يديك يداك إليه نبو انتوفوا عارت سواجو تنصن قولوه بانتو نمان قاري وأن الله ليس بالظلام للعبيد الله بدني في سبالبو في وما سقل نوعي بيوسا ثم آية إبن أبن مميت الله بعد ذلك من قوة بني الله وما ربك فيهم وأن الله ليس بالظلام للعبيد ọlọ́run ọba bíṣẹ̀bù sí gbogbo tó bá ṣe lọ́gbà ó ní ẹjẹ́ máa gbogbo bá sọ ká máa sọ pẹ̀lú òdodo pẹ̀lú àìrí ni ní wọ́n pé àwọn afárọ̀ pé alhaqqu yuraf bil adilla la bir rijal ìyẹn máa ma òdodo pẹ̀lú ẹ̀rí ni ó ní nígbà táwọn ẹgbẹ́ ọ̀pá tọ̀wé ìdògbò bí àmúrẹ́sì wà kú alhamdulillahi rabbil alamin ibi rabbil àti rabbil bí kó lọ a'udhu bi rabbin nas rabbil yìí الرحمن الرحيم مالك يوم الدين هنا أسماء وصفات هنسيب الله هنا كل أعوذ برب الناس ملك الناس ملك يوم الدين هنا أسماء وصفات أودي يبا المضاف رهي ولا بعد إياك نعبد أي توحيد الألوهية توحيد الألوهية ولا توحيد العبودية إله الناس بإله وألوهية ó di wa ọlọ́ọba subhanahu wa ta'ala mọ́ta àti kọ́lọ̀ yíwa ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين الله أكبر يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير الله ومن الناس اليوم ما من يعبد الله على حرف عند وقت انسما وبع يري إيه، يجي على شك انسبي شنو باب وما الى ذلك شنو طني وما الى ذلك فإن أصابه خير طلبت في يوريك به به يقرب آه، إسلام هداه ẹ̀sìn wà ìdá ọmọ ìlà bẹ̀rẹ̀ òyìn àṣọ́rábà owó fitna tọ́lọ̀ bá dín àwọn tọ́lọ̀ bá fi tẹ́ẹ̀tì fún ìkọlọ̀bà aláwọ̀dì yóò jù pẹ̀lá kọsìrọ̀ dúnìyà ìlú àwọn bẹ́ẹ̀ wọ́n kó ذلك هو خسران مبين eléyìí ni ìkùfù tó tó hàjù àwọn Yorùbá máa sọ kí kéèyàn bí máa káwọn ọmọ rẹ̀ kó àdáwò ni kó wá kó wà nínú ipò kẹ́kọ̀ọ́ yọ kó bí kò yẹ àdáwò ni àmọ́ kéèyàn bá kó nu agbo Islam eléyìí ni kòtùrán eléyìí ló kò fún ọlọ́mọdé bá kò fún láyà pẹ́rẹ́ ti àmà lọ́zàríkà ó wọlé kòtùrán ní mọ́bí yẹ́dí omi ń dúró nílá ìmáàlá yẹ́dúró yọ́ máa pè yọ́ máa pè nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀bá ń tí máa pọ̀fọ̀ yọ́ máa pè gidi ń tí ò ní ṣe kankan kò lè mọ̀ wọ́lá yọ́ ń kódà ní sí orí kankan bí ẹ̀sẹ̀ fún ọ̀láyẹn fáwọ̀ dáàlùkọ owó dọ̀láàlù bá èdè ilé iná ní ṣìnà tó dínà wọ́n ti ṣìnà tó dínà tó gbá ní pípa mílẹ̀ yìí ọlọ́ba ó ṣìnà tó dínà gan-an yẹ́dọ̀ ó lámàn dúra ó akọrọ̀bù nàfẹ́ èyí ó máa kọjá pé akùnrin tí ó kú bá ó ju àǹfààní tí ó rí bẹ̀rẹ̀ àǹfààní ayé tí wọ́n á dùkú ń gbé lọ rẹ̀ làbí ìsẹ̀lmọ̀ ọmọ burú jáì ntọ́lọ̀ sọ ìtìyẹ o wọ́n lọ bí sọ̀rọ̀ àṣẹ ntòmúlẹ̀ bí yìí omi tó burú jáde tó burú jáde yìí ọlọ́bọ̀dé amú nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bà mo sọ wá pé ẹ̀jìnà sí bídà sórí bídà ìdí máa ń fàyàn ti ṣe tọ́ọ̀nù ẹ̀dẹ̀ pé àwọn bàbá wọn lẹ Yorùbá ọlọ́run fún ọlọ́run ká ìjà wọn ni ọlọ́run bá abọ́ lákọ́lá àdínẹ́bì ọlọ́run wọ́n rẹ̀ pé àwọn iná alẹ́bọ̀ onílọ̀sẹ̀ ìṣẹ̀sí kankan tó bára kìí ní ìsìn kọ́lọ̀bà parẹ́ bídà ti ṣètọ́nù ṣètọ́nù ẹ̀mí òun náà máa fà ìlọ síbi ẹbọ ni olùkọ́mọ́sálì ṣètọ́nù ìkọ́lọ̀lì ìsáàmù ẹ̀kfù fọ́lá máa kàfàrà kára inni bàrẹ́ omink inni àkàfùlá rọ́bàlá alẹ́mìn kọ́mọ́sálì olùmọ̀jùkọ́lá yìí ti ayé ọlọ́mà yóò máa fi ẹgbẹ́ pé aburú tí ọmọ rí mbẹ̀ ó ju orí tí ó rí mbẹ̀ kò sí orí kan tí ó rí mbẹ̀ labisal maula a ọmọ aburú jáì ẹni tó fẹ́rẹ̀ kì í olabisal ashir ẹni tó múlí ẹbí ẹni tó burú jáì náà inú ńlá. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار فجدوا الله يوم ما وتبقى وتبقى tó lè ṣe ẹ̀rí wà lọ́gbọ́lọ́ gbogbo ọ̀rọ̀ pé àwọn afá ní àwọn nǹkan mẹ́ márùn kan bẹnu Qur'an ó wá ní bèjìbèjì alladhina amanu wa aminu salihat tó bá lọ́gbọ́lọ́ bá gbọ́ tí wà rẹ̀ ọ̀bá dá ìgbàgbọ́ rẹ̀ wúlò alladhina amanu wa aminu salihat ó ń jẹ́ lọ́pàpọ̀ ni lọ́fàá annabi Muhammad sallallahu alaihi wasallam náà lè bí ìlọ́gbọ̀n máa wá Sayyida Aisha radiyallahu anha tí kó lóyìn wà níbi fáwọn ó ní tí wà níbi lọ́mẹ́rì ẹ̀ríkà kùrán ìwà níbi ni kòlòkòwò alkùrán ló gbé tí kúrán máa ní ká ṣe àdébì máa ṣe wọ́n ní kúrán máa ní ká dínà sí àdébì máa dínà sí wa ìwọ náà tafsir tó Ramadan yìí gbogbo ṣe bẹ̀ máa ṣe gbogbo má ṣe wa wọn lóògùn ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú kọjá ní ilé ẹ̀kọ́ amẹ́kọ̀ọ́ ní ara wọn kọ́ pẹ̀lú ọ̀nà yunifásitì ó bá rí pẹ̀lú ọmọ tí ọ̀lọ́bìnrin kan bákan náà ni wọn. ó di wa ẹ̀kọ́ tá ń kọ́ ní rọmọdánì ẹ̀jẹ̀ kí bá a ti kọjá ní rọmọdánì tí ń lọ pápá ẹ̀jẹ̀ kí rọmọdánì náà kọjá lára wa ẹ̀jẹ̀ kí rọmọdánì náà kọjá nínú ẹ̀jẹ̀ wa nínú ìgbìtì ayé wa. ó di wa ọlọ́run ọba subhanahu wa ta'ala قل إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات ọlọ́run ọba yóò mú wọnú ọgbà àlùjẹ́nà àwọn tó gbọ́ lọ́ba bọ́dọ̀ yóò ń ṣẹ́rere àwọn àlùjẹ́nà táwọn akérèmọdé ń tẹ̀lá bẹ̀rẹ̀ ìnàlá yàtàlù máa yòrè dẹ fàálù ni máa yòrè dẹ ọba ọlọ́run máa ṣe tó bá fẹ́ ni ó mú sàfi wá sí dáadáa ọlọ́run wa èyàn lè jẹ́ lọ́wọ́ nípa tó wàá fẹ́ kó sí ní ọ̀sẹ̀ sọ pé àwọn àkímù sọ́lá wà átù zaka máa gbèrò dúró ọdẹ máa yọ zaka ọ̀pọ̀lọpọ̀ ọdún Ramadan báyọ̀ máa yọ zaka wọn fáyàn gùn àmá máa kírun ẹni tí yọ zaka tí ò kírun yọ jẹ ìyà tó zaka yọ ní wúlò fún àkímù sọ́lá wà átù zaka ẹgbẹ́ ìmọ̀ ọlọ́pàá tó ní lẹ́yìn náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní àti Allah wa àti ar-rasul اما ثلاثه طلبه إلى التلسل النبي محمد صلى الله عليه وسلم اما ثلاثه طلبه إلى التلسل النبي صلى الله عليه وسلم تباني شيطانيون تقراني كما قرانيون ولا شيء قراني كلام سريع دداني كو تلسل النبي صلى الله عليه وسلم دداني كو تلسل من يعني الامر بالمعروف والنهي عن المنكر الا كان النبي الامر بالمعروف كما قتل ذاك ما قبروا كما قد أولي إليك من أن يشكروا لي ولوالديك كم مرسل وباكس مرسل وبي كم مرسل وباكس مرسل وبي تو بانك سيسي tó ọ̀tọ́jú àwọn òbí rẹ̀ ọjẹ́ ìyá dandan ní kọ́ tọ́jú bàbá tọ́jú ìyá máa tọ́jú àwọn òbí rẹ̀ dáadáa tí ẹ bá ń tọ́jú àwọn òbí rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ lọ́lá mẹ́rin fún lọ́lá mẹ́rin lọ́run sì fún aláàkọ́ ọlọ́run yọ̀mí sí o bá tọ́jú àwọn òbí rẹ̀ dáadáa aláàkọ́ ọlọ́yọ̀nù sí alẹ́bí ló wíwẹ́ pé rídà rọ́b rídà wà lè jẹ́ yìí ìyọnu ọlọ́run bá ń bẹ́ ní ìyọnu bàbá àti ìyá mẹ́pa bàbá àti mẹ́pa ìyá ti gbogbo àwọn oníbí èjì kan tọ́jú mọ́ wáyọ̀nù wọn mọ́ sí báwọn èèyàn tó wá pé àmírù iṣẹ́ ọ̀wọ̀ lọ́dẹ́ ní bóòlù àárín rẹ̀ pẹ̀lú àwọn òbí rẹ̀ ó di etí ìgbà mẹ́rin bá ti yọnu sí ọ̀wọ̀ láàárọ̀ yọnu sí gbogbo nǹkan lọ́mọ tó ó di mùsùlùmí ò ní ìdí àǹsọ̀ nǹkan mẹ́lẹ̀ à ń di nǹkan mẹ́lẹ̀ àwọn òbí rẹ̀ sáà máa tọ́jú bàbá rẹ̀ dáadáa máa tọ́jú ìyẹ́ dáadáa gbogbo àdúrà tó bá ń ṣe fún ẹ tí ò bàbá ń ṣe tí ò bàbá ń ṣe ọ̀dọ̀ ọlọ́ọ̀kàrà nílọ àdúrà tí òbí bá fọ́mà gbogbo àdúrà bá ń àwọn mọ̀lẹ́kọ̀ máa dá àdúrà máa kálọ́ sàdúrà náà kálọ́ àmọ́ àdúrà tí bàbá àbí ìyá bá fọ́mà mọ̀lẹ́kọ̀ ọ̀dọ̀ ó sí dáadáa sáwọn òbí ọlọ́run máa gbàdúrà rẹ̀ ẹgbẹ́ àgbà ẹgbẹ̀wá Imam Bukhari tó ròyìn àwọn tí wọ́n rìnrìn àjò tí wọ́n débi kan tó bí oṣù tí wọ́n ní tá a máa ń bá rìnrìn àjò yìí lọ òjò yóò pa wá tí wọ́n gọ sínú ihò àpáta nígbà tá a dẹ́gun òjò yẹn bẹ̀rẹ̀ sí fẹ́ ó sí àpáta ńlá kan òkúta ńlá kan ó gbé wọn mọ́bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ọba ọ̀kan ní mọ́mọ́ tó táwọn afáàsó náà wọ́n fi yóò wáyé pé gbogbo ẹ bára lóru báyìí kò fẹ́ tó wọn bí dáwà yà fọlọ́ọ̀bà kò sí dábẹ́ẹ̀sẹ̀ ẹjá fi iṣẹ́ rẹ̀ ń kálukú wá sí tá a ṣe tuntun lọ́ọ̀bà iṣẹ́ rẹ̀ tó kálukú bá ṣe tuntun lọ́ọ̀bà kọ́ fi bẹ lọ́ọ̀bà aláàkọ́ bẹ̀rẹ̀ ó ní ọlọ́ọ̀bà gbogbo àwọn lébúrà ṣiṣẹ́ Imam Buhari ló gbà ní wa gbogbo àwọn lébúrà ṣiṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ bí aago mẹ́jọ àárọ̀ bí aago mẹ́wàá ẹnìkan náà bá dé lóhùn náà wáṣẹ́ mọ́ríkò lébìrà tí mo gbà síjẹ́ yẹn lápòjú ìdájọ́ sòwò sí bí five thousand nírọ̀lẹ́ four o'clock náà ó nírọ̀lẹ́ bá fún ọ ní five thousand wọn ẹni tó jẹ́ ìwọ̀n láago mẹ́wàá yẹn má fún lórí five thousand lọ́kàn náà tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àárọ̀ bá ní ara ọ̀gá ara àdúgbà o eléyìí aago mẹ́wàá tó bẹ̀rẹ̀ tẹ̀ ẹ sì á fún níbi same thing there fún kí lọ́kàn pẹ̀lú yìí ibi mo bá wọn sọ pé mo ti fún ní owó tiẹ̀ ọ àfi kó kí n dí owó fi ẹ̀kú àfi kí n fowó lóko oògùn ló bá gbowó rẹ̀ lẹ̀ ló bá lọ. má mú òye mo bá fi ra nǹkan ọ̀sìn ọlọ́run fẹ́ tẹ̀sí mi ọlọ́run fẹ́ tẹ̀sí mi náà wọ̀ ọlọ́run fẹ́ tẹ̀sí wa o. ọ̀sìn yẹn ó bá kó ní ẹ̀dì ẹnìkan ó bá di ẹran ó kó agbo ó di agbo ẹran ó lè mi ní lébúrà jọ tí mo ṣiṣẹ́ tí mo gba owó iṣẹ́ mi ó yíwọ ni oníhà èló lówó náà ọba dákọ̀ rẹ̀ àà ah, ó lè ó tẹ̀lé onítorí ẹgbà agbo ẹran yẹn agbo màálù yẹn agbo ràkúnmí lọ nídà wọ́n lóní oní mọ́tìmí fi ẹ̀yẹ a ní five thousand mi lápèjúwe kí mo sọ fún ọ mo kọ́ lẹ̀ fún ìmọ̀ yẹn ó ní mi lọ ṣe sí ìlú yẹn ọlọ́run fa àlùbáríkà sí owó náà níbi bí agbo ẹran ló bí agbo màálù arákùnrin ti bọ́nú agbo ẹran yẹn àtàgbò màálù àti gbogbo ẹran kúmìyẹ ó sì dá gbogbo ẹran kò fẹyọ kálẹ̀ kúmìyẹ ọlọ́run ọba gbẹ́gbẹ́ nítorí ìṣe gbogbo ṣe báyìí làwọn kò lè wùdà wà yìí àfọ́ta tó gbé wọn bẹ́ẹ̀ ó bẹ̀ sùn díẹ̀ àmọ́ àwọn ò tó jáde àlèkejì náà bẹ̀rẹ̀ ọba ọlọ́run ọba mo ní ọ̀nkú kan ó ọmọbìnrin ọmọbìnrin ọba bá jẹ́ kan ilẹ̀ fúnmà ilẹ̀ fúnmà tó bá bá mi wọn àti bá tí ń bọ́ ẹ má ṣe bí ṣe onígbà tí mo ti tilẹ̀kùn tán tí mo ti tí mo ti àwọn windo tán mo ti àwọn tán tí mo fẹ́ borí wá ní arákùnrin arákùnrin sì bẹ̀rù ọlọ́ọ̀bà má ṣe tí sí inú mo sì gbé kó lórí ẹ̀ àmọ́ ó tó wá bẹ́ẹ̀ bò fún nítorí tí ọlọ́ọ̀bá mo ti bẹ́ẹ̀ lápùlẹ̀ wá kò lè gbà wáyé aláwọ̀ àpọ́tà ẹ̀ tó sún díẹ̀ ọ̀rọ̀ òbí la sọ níbẹ̀ ẹnì kẹta ó ní bàbá mi ń bẹ láyé ìyá mi ń bẹ láyé ni mo máa tọ́jú wọn ìṣesí tèmi ni pé tí bàbá ò bá jẹ tí màmá ò bá jẹ èmi ò ní jẹ àwọn ọmọ mi ò ní jẹ mo wá wọ́n jẹ lọ́jọ́ kẹ̀kẹ́ tó dé bàbá ti sùn ìyá ti sùn àwọn ọmọ ò sùn wọ́n fẹ́ jẹun mo wá ìfẹ́ dárun máa lójú mo wá gbóbi ẹwà lọ́wọ́ wọ́n fẹ́ jí wọ́n fẹ́ jí nígbà wọ́n pè wọn àṣùbà àṣàlátù káyọ̀bì náà ìgbà yẹn wọ́n tó jí ìgbà yẹn wọ́n jẹun kébì náà tó jẹun káwọn ọmọ mi tó jẹun kí wọ́n tó jẹun ọlọ́run bàbá pé nítorí tí wọ́n fi lè làwọn kò ní ẹgbẹ́ níta wà yìí dákùtà ìtì sí kọ̀mpìlìtì wọ́n ti jáde nù. ó dé wa ẹnu àtọ́jú àwọn òbí pàápàá jùlọ nu Ramadan yìí tọ́jú bàbá rẹ̀ tọ́jú ìyá rẹ̀ ó dé máa ó ti wọ dáadáa inú nǹkan tó lọ́n ṣe fún ẹni tó bá ń tọ́jú àwọn òbí ẹ̀ pé ọlọ́ọ̀bọ ìyọnu sí akọ́sọ yẹn àwọn ah, àdúrà rẹ̀ máa gbà bí àdúrà tó ń gbàdúrà ẹlẹ́ẹ̀kejì àdúrà rẹ̀ máa gbà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ọmọ àti ẹ̀ náà tọ́jú òun náà àmọ́ inú rẹ̀ ọmọ àti ẹ̀ náà tọ́jú òun náà ó dé wa yóò wà wàhálà abdullahi bin salam ọ̀kan náà yahudi tọ́lọ̀ ní kò sórí ilé jẹ́ ó nígbà tí òun wà mọ̀dínà tẹ́lẹ̀bí dé mọ̀dínà àwọn èèyàn ń dà lọ bẹ̀ àwọn èèyàn ń dà lọ sọ́dọ̀ ọ̀dọ̀ àdúgbò islam mọ̀dínà nígbà tó ń bílẹ̀ òun á rí kójú àdúgbò kìsojú òkúrọ̀ ni òun á ń tó kọ́kọ́ gbọ́ ẹnu يا أيها الناس أيها أيها أفشوا السلام إما صدقوا العافية إما برعدقوا العافية إما صوعلا إما سلام فيه السلام عليكم أفشوا السلام إما صوع سلام كاكري وأطعموا الطعام إما صويا بجاجة إما صويا بجاجة وصلوا الأرحام إما سقوا بي إما أملكوا بي صورة جاء مما تقول من ترى في كيوبا ناني ربي o di yorùbá lọ pé kékeré bóbi lágbájá ta kò sí ọ̀bẹ ẹ̀bù kúrò ẹ má yẹ kó ọkùnrin bí jọwọ́ níyà òsínú ara àm kíndùnì wọ̀sánlú bí lẹ́yìn wọn láti nìyà ẹ máa ní náfìlà lóru táwọn yẹn bá ń sùn lọ́wọ́ máa ní lóru ẹlẹ́ẹ̀ka àwọn tẹ́lẹ̀ jẹ́nà ẹwà jẹ́nà ẹbí wo lójú bàbá rẹ lọ àdùnnú má rẹ tọ́jú wọn dáadáa tọ́jú wọn dáadáa kálíbà jẹ̀rí ayáta alkiyama ọlọ́run ọba àwọn ọmọ orí tó ti fún wa nù ọlọ́run iná láàá ìdíkẹ̀lú lẹ́bìnà àmẹ́nu wà nínú sọ́ọ̀lẹ̀ àti jẹ́nà síbẹ̀ náà ni wọ́n wọ́n wọ́n jẹ́nà táwọn akẹ́lẹ̀ tẹ́jìrì mi tí a ti yàrá ní haar iná láàá yẹ fàálù máa yòrè dẹ fàálù من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد الله عنك وتبدل الإسلام تبدل تبدل وآل السنة من كان يظن أن لا ينصر الله في الدنيا والآخرة ẹni máa ń lérò tí máa ń gbà lérò pé ọlọ́wọ̀ mìíràn lẹ́bì lọ́wọ́ àtàwọn alùsùnà ọlọ́wọ̀ mìíràn lọ́wọ́ fi dúnìyà wọ́la àkẹlà pẹ̀lú ní débi sọ́dá bí kọ́ wá àjàgà akẹ́kọ́ fi gún olùkẹ́kọ́ tó bá ilẹ̀ sábà ọmọ yàtọ̀ lẹ́yìn náà kọ́ wá dé fẹ̀yẹ́ndò hali ìgbẹ̀hìbánná káyìdòhò máa yọ̀bì bínú sí ẹ̀ bọ́yá yọ ẹ̀dùn ìpìtì ṣe yẹ̀ bóyá kọ́kọ́lẹ̀ وكذلك أنزلناه آيات بينات بلا سو قرآننا كالنيا وامي ألا يجو وأن الله يهدي من يريد ọlọ́ọ̀bá tó bá bí fẹ̀sí yìí ti mọ̀nà olóòmùsá àfíwá mọ̀nà tààrà ọlọ́ọ̀bá sáánú wà láyà tẹ́lẹ̀ tẹ́ àmà ọlọ́ọ̀bá ìtújẹ́ mi sí ìgbà fúrújú ọlọ́ọ̀bá sáánú wà láyà tẹ́lẹ̀ tẹ́ àmà ọlọ́ọ̀lá ilẹ̀ ìlọ́lá àbátá ń ṣèrànlọ́wọ́ fún ètò yìí ní bitv inú àlàkáyérí rẹ́díò inú ansẹ̀ tàbí lẹ́gbẹ̀ẹ́ social media kárípá ń ṣèrànlọ́wọ́ náà ó di wa àkánnámáwá kóòbù ti wà já aid bank ní báǹkì wa account number wa zero márùn six nine eight two one tó bá tó ní ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni ó máa wọlé ó di wa six nine eight two one. ọlọ́ọ̀bá ṣùgbọ́n ẹ̀mdẹ̀lá àkànnàmà wa bó ṣe jẹ́ náà lẹ́gbọ́ ẹ̀ kálùkù àfọwọ́nṣẹ́ ẹ̀mẹ́yìn ọlọ́ọ̀tàmùwà ẹgbẹ́ níbi ilé bèrè tó wà fi yẹ wá àná. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa wa barakatu. oníbèrè ni ẹ dákun pẹ̀lú pé ẹgbà wa wípé masina masina imam tó jẹ́ pé nínú ramadan yìí dáàmà méjì méjì ni so ìmáàmù wa kí méjì tó yẹ kí ìmáàmù jókòó sálámà ìmáàmù wa gbàgbé ìmáàmù dìde ìmáàmù tí wá dé dúró tán àwọn ọmọ wa ṣe subhanallah subhanallah ìmáàmù padà so àwọn ọmọ náà wá tẹ̀lé ìmáàmù ìmáàmù tó wá kíráka méjì ni àwọn asálámà wọ́n ní wọ́n sọ ilé yìí di mẹ́rin àti blue sóṣe rírí ó ṣe rírí sàlátù lẹ́yìn látìnà látìnà mọ́tò wá wá báyẹn pé eré kí mẹ́rin mẹ́rin mẹ́rin káàbùrú ń bẹ̀ sí lédè náà. ẹni tí ó rìnrìn àjò ó wà lórí ìrìn àjò àsìkò magrib wá tó wọ́n kí magrib wọ́n sínú torí pé wọ́n ní stopover àsìkò ìṣá ìwà bá wọn nígbà tí wọ́n pọ̀ àwọn kan wá ń sọ pé káwọn kí tàràwí kódà kó ṣe rákà mẹ́rin àwọn kan wá dó lórí gbà ìṣá ìgbà tó yẹ ká kí mẹ́rin wọ́n sọ di méjì fún wa ẹtí ní ká máa kí tàràwí àwọn òkí tàràwí ń tà wọn ta ló ṣe dédé jùlọ. gbogbo náà wọ́n ti rẹ́bí àmáhàn tó wọ́n dúró láti kí tàràwí àwọn ni wọ́n fẹ́ gbọ́yè gbọ́yè jù Abdullahi bin Mas'ud radiyallahu anhu pẹ̀lú àwọn kan yọrùn ìrìn àjò nínú àwọn tàbí ọ̀n wọ́n á débi kan wọ́n á kí irun wọ́n ti wá kí nǹkan tó wá lọ bí ẹsẹ̀ rẹ̀ àbí náà fún ẹgbẹ́ gùn àwọn jẹ́mọ́ ẹ̀dá wọ́n láwọn kan kí òun ní àà ah, ah, ojúlówó gan lórí ìrìn àjò ọlọ́ọ̀bá wa bí ẹtí wa ń rìn àtìlẹ̀ yìí máa kàkàkàkà àdínì tí wá pọ̀ báyìí ọ̀dà àwọn ìlú ìjọba ó bẹ́ẹ̀ gbogbo páwọn láìkọ̀ ọlọ́ọ̀bá bá láìkọ̀ ọlọ́ọ̀bá tẹ̀lé sínú ọ̀lẹ́jì tẹ̀sẹ̀lẹ̀ alábì ní kọ́sòrò tarí yẹn ẹ̀bùn yọ́nà mú wa sọ̀rọ̀ tó lọ́n mú ní ẹ̀bùn kọ́sòrò lẹ́yìn kálífìsìlám tó wà lórí ìrìn àjò lẹ́yìn wítìr àti ìrẹ̀kàtà alfijir kìrìmìnà lẹ́yìn wítìr yẹn kàtà sójì rẹ̀ kì í rẹ́pìlà kàmá ó di yé wa hmm. so àwọn tí wọn ò dúró yẹn àwọn tí wọn ní káwọn máa lọ yẹn ló ṣe déédéé jù hmm. wallahu ta'ala ààrẹ. tí èèyàn bá fẹ́ kí wítìrì ṣé mẹ́ta ló fi ń da jùlọ ni àbí márùn méje mẹ́sàn ó gbẹ̀ wítìrì náà. ó túmọ̀ sí pé èyàn lè kí wítìrì ní méje náà nù. bẹ́ẹ̀ni ẹ̀rọ kí wítìrì méje kó lọ́ọ́ lè kí sálámà ọwọ́ ẹni tí ó lówó lọ́wọ́ ó wá ń kakuléètì pé owó zaka kò zaka àwọn kan wá sọ zaka bíi three àwọn kan ní one point something million ni ẹ̀dá kò wúlò ṣe déédéé. ìgbàkálọ́dún yìí gẹ́gẹ́ bí tàbí kan sílẹ̀ wá eighteen million ní ebi ní sáàbù sápẹ́ ní sáàbù ló ń béèrè. Hmm. tó bá yọ owó rẹ̀ ní eighteen eh, one point something million sẹ́lá ló pè àmọ́ àgbàkátó dọ̀nà yẹn lórí rẹ̀ ní àkùtà wá eighteen point something million ni. Hmm. Eh, ẹni tó ní eighteen point something million yẹn lọ́wọ́ sáà tó wá ń contemplate pé ǹjẹ́ owó yẹn pé one year àbí kò pé one year as at last year ó lówó lọ́wọ́ tó wọ̀n kan bí eighteen eighteen point something million but ó fluctuate ó ń ná ń ó ń yọ ń so ọdún ó wá wù láti yọ zaka but kò sure pé ó yẹ ti pé ọdún kan tí yẹn lè yọ bẹ́ẹ̀ ó kún rẹ̀ ọlọ́run. bẹ́ẹ̀ zaka wọ́n gbà wá láàyè láti yọ in advance ó dínú zurkada kó yẹn tún pọ́dún kan lọ́wọ́ rẹ̀ nínú Ramadan yóò lè yọ ìyà rẹ̀ sí ọ̀dá pé kọ́ tó kọ́ á ní ọ̀fẹ́ postpone ìgbàkan ilé ìyà ọ̀dá àmá in advance kọ́mọ̀ tí tó àsìkò tó yọ hmm. lè fi dédé tí bá wọn fatawa kamil islam wọn ni tún wọn tàbí fún wọn bẹ̀rẹ̀. Hmm. ẹni tó fẹ́ ṣe tàwásù sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba tó fẹ́ fi kankan ṣe àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba lápèjúwe ó gbọ́ pé àwọn kò sí ní tí èèyàn fi lórí tọ́lọ́run gbàdúrà rẹ̀ ṣe yóò kọ́kọ́ ka suratul fatiha yẹn náà ni yóò wá sọ pé ọlọ́mọ ṣáà wọlá ní tí mo kà ẹ́ àbí yóò ti síwájú pé ọlọ́run gbàdúrà mi pẹ̀lú tí mo fẹ́ kà ẹ́ olófin dàjú. kò sí èyí tí ó ti bílẹ̀ ọ̀dà àmọ́ kọ́ kà síwájú ẹ̀ tàwa sóòlù yẹn ló wọ́n mú tí mo kà rẹ̀ wọ́n ní àwọn sàábà máa ń sọ wípé Ànábì sallallahu alayhi wa sallam pé ìmọ̀ ọkọ̀ àwọn ní istihara bí gẹ́gẹ́ bí ṣe máa kọ́ àwọn ní ìrun ṣé bẹ́ẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣe istihara lápèjúwe lọ́wọ́ àárọ̀ ó bọ́ sí déédéé àsìkò tí ó kí rakatẹ́nì fajr ṣé ó lè kí rakatẹ́nì fajr yẹn kó wá ṣe àdúrà istihara yẹn àbí yóò náfìlà àti istihara lọ́tọ̀ ni náà ànábì máa kọ́ wa pẹ̀lú pé ànábì máa kọ́ wa ní istikhara bíbí máa kọ́ wa ní súra nù Qur'an ọ̀sọ́nì ànábì máa kọ́ wa ní istikhara bí máa ti kọ́ wa ní súra nù Qur'an so istikhara èyàn se ṣe tí ó ti kásùbá èyàn lè ṣe ńlá tó bá kásùbá tán èyàn lè ṣe lọ́wọ́ ẹ̀sán kò tó bá dé ò lè ṣe wọ́n lọ́wọ́ tẹ́tẹ́ nígbà farabalẹ̀ ṣe é jù kò bẹ̀ sí istikhara pé ó rí kíníkà dúdú àbórí gírígà funfun àbórí odó àbórí náírà ọ ṣé kò fílẹ̀ fọlọ́wọ́ bá lágbélé adá ni ọlọ́run ti kọ bọ́ sí lágbá àbúrò ni ẹnìkọ́gà yarí gbà wọn fara máa ni òdìbọn ti má bà mí jẹ́ náà. ìkírà kàtẹ́ ní fàájìrì yẹn ṣé ó lè ṣe àdúrà yẹn ní lórí. ara ọ̀ yóò yẹn náfìlà tiẹ̀ lọ́tọ̀. náfìlà ìṣèkára dó lọ́tọ̀ ìkàtà sílẹ̀ dó lọ́tọ̀. èyí tí a sọ fún mi déédéé ọlọ́mọdé àkàrà ti fọ́ ọlọ́ọ̀bà díẹ̀ mi sí gbé àforíjì wọn lọ́ba sàánú wọn látàrí kẹwàá à ń bá Ramadan náà lọ ọlọ́jà àjọyọ̀ ìkọlọ́ àmúlá fẹ́ bọ́ sí mẹ́wàá ti àárín báyìí ní mẹ́wàá ti gbẹ̀yìn báyìí ọlọ́jọ́ bá wà láyà síláyà ìtọ́jà kárípà ń sàdúrà gbogbo wa lọ́dún kírun nísì láwọn ilẹ̀ kan fóun fòhẹ́bọ̀ afọ́wá fọ́afọ́ ánì kárípà ń sí lọ́pọ̀lọpọ̀ ọlọ́jọ́ àti kò ń gẹ́ dáadáa سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك